ẹ káàbọ̀ sílé aago sí Miliki Express oya wọ́n ní mo lẹ́rù kú mo ní disciple ẹ tẹ bá rí mi ẹ yé máa ṣọ̀tẹ̀ mú wa pa ẹ wọ́n ní mo kárí ṣódà sókè mo ga pa ọ̀gá ńlá ọ̀gá ńlá lórísun ọ̀gá ńlá bẹ́ẹ̀ ni ọ̀gá wọn la jẹ́ àwa ni bàbá wọn Orísun làgbà Orísun lọ̀gá wọn mo kí káàbọ̀ sórí akọ́tún ètò gba ètò yín ó yá Miliki Express lètò ètò ní Miliki Express ó yá ṣàmà súnkẹrẹ fàkẹrẹ mùkúlùmùkẹlẹ yẹ́sìkẹ́ bẹ́ẹ̀ ni lórí abala ètò wa ètò yín Miliki Express òun náà ni asukọ̀ ìmúdẹ kí gbogbo ojú tó wò mí nílé lóko lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà àtàwọn tó ga àtàwọn tó kúrú àti tó sanra àti tó tínrín àti tó pupa àti tó dúdú àtàwọn tó nímú lábì tèmi àtàwọn tó nímú kékeré ta lójú ńlá ta tún lójú kékeré mo kí káàbọ̀ sórí ètò wa ìgbà kúbàdé bá dẹ̀ ti rí mi tí mo yọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín orúkọ mi ò yípadà èmi náà ni ọmọ Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògùnkọ̀yà méjì sàn èèyàn mọ̀ gbébìrì ìsàfowóra abidi abidi gbé ní obìnrin ò gbé ní ọmọ balógun òdò ń dáwọ̀ àwọn káàbù kábíyèsí o ìgbàkúgbà tẹ mọ̀ pé tí Miliki Express bá ti bọ́ sórí ẹ̀jọ̀ ẹ bá mi pe àwọn olólùfẹ́ yẹn sí tòsí kódà àwọn tí ò wò tẹ́lẹ̀ ẹ pè nítorí gbogbo àsìkò yìí tó bá yẹ pé rònú lẹ̀ ń rò àbí ìbànújẹ́ gorí ọkàn yín gbogbo ọkàn yín pòrúurú ẹ wá gbé sí Miliki Express gbogbo tó ń ṣe kíákíá fò lọ káìsàn máa ṣe lásìkò yẹn fò lọ èyí tó tiẹ̀ ń san fún lọ lọ́tún lọ́sì gan tó bá rí Miliki Express kí ni á fèrè gé ni bẹ́ẹ̀ nítorí Miliki Express òun ló bọ́ sórí afẹ́fẹ́ báyìí ó yá ẹ wá fi kalẹ̀ sí ẹ̀dẹ̀ mọ̀ pé ìpele ìpele la máa ń ní tá a bá ṣe ń fún yín ní ìpele ìpele a máa fi àwọn orin yẹn a máa fi tẹ̀lé lẹ́yìn ẹ mọ̀ pé tá a bá ṣe wo ìpele kan báyìí ó yá ẹ gbé bọ́ọ̀dì kẹ gbé sórí kẹ wá múra sí ìjó yẹn àmọ́ kí a tó kọlu agbami ètò ipòkípò tó bá bára ẹ láyé àárín ló máa máa wà àárín ni àárín yẹn ló yẹ kí wọn máa belé dùn àpò ọlọ́run jọ má jẹ́ kí n lọlẹ̀ láyé bẹ́ẹ̀ nítorí tá a bá wò ẹni tó lówó ẹni ń pè èèyàn lówó òun kọ́ ló lówó jù èèyàn ó kú díẹ̀ káàtó fún pé bóyá kò ní rárá òun kọ́ ló ṣe bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ pé ó rówó ná òun kọ́ ló rí ná jù ẹni tó dẹ̀ tó jẹ́ pé àpò ẹ̀ náà tún sáfẹ́rẹ́ náà ẹ̀hún náà kọ́ ló máa kọ́kọ́ ṣe ẹni tó mọ bọ́ọ̀lù gbá òun kọ́ ló mọ bọ́ọ̀lù gbá jù èyí tó yòtú náà òun náà kọ́ ló yòtú jù ó mórí kọ̀ wọ́kọ́ ló mọ̀ ọkọ̀ jù tó bá dẹ̀ tún mọ̀ ni ò mọ̀ ọkọ̀ jù ẹ kò rí ibi pélé tó bá ti bára ẹ nílé ayé àárín ló máa máa wà ẹ tó bá dẹ̀ wúra ẹ lọ́dún tó kọjá wàá wò ó pé o tún ti sún ìpele kan síwájú ìwọ́n tó ní pé ó dà ní pé òkúrò lójú kan tó wà wà á tètè yá wo àwọn ọ̀rẹ́ àbí àyíká ibi tó wà kó tètè yá bẹ ọlọ́run pé ọlọ́run jọ tí ẹ̀gbẹ́ mi náà síwájú àárín yẹn kò máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí àwọn kan wà tó ń wẹ̀ látẹ̀yìn tó fẹ́ dàbí ìwọ náà ìwọ náà ó tún ní àwọn kan tó yẹ pé ó tún wò lókè nípa èmi náà fẹ́ dàbí ẹni báyìí mo fẹ́ ju ẹni báyìí lọ ọlọ́run á dẹ̀ ṣe gbogbo ẹ̀dùn ọkọ̀ wa tí à ń rò gẹ́gẹ́ bí àdúrà ọlọ́run á ṣe fún gbogbo wa ẹni báyìí kó tó di kí a kọ́ lọ gbá mi ètò abọ́ sí ìpele kejì orúkọ la fẹ́ lọ jó sí ẹ jẹ́ ká lọ gbọ́ what if i say láti ẹnu Fireboy what if i say mo padà yín tèmi nílé bẹ́ẹ̀ ni what if i say lẹ́gbọ́ láti ẹnu Fireboy lórí ìpele tí a súnkọ yìí náà ni ìpele tí màá ní àǹfààní láti bá ẹ sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo ṣètò wá orin ẹni ráńpẹ́ ẹjọ́ ẹyin tó ṣe ń wọlé àti lọ jìnnà ètò ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹu kí ni àkòrí tí mo mú wá fún ilé ìyún náà ni pé ṣé ohun burúkú ni kí èèyàn tutù nínú ìrìnàjò ìfẹ́ ẹ̀ ó ṣeéṣe kó yí sọ́dọ̀ ọkùnrin ni ó ṣeéṣe kó yí sọ́dọ̀ obìnrin ṣé ohun burúkú ni kéèyàn tutù nínú ìrìnàjò ìfẹ́ tí bá yí sóyìnbó is it wrong to be cold in a relationship ṣé ohun burúkú ni nígbà tí mo ní pé kí n gbé yẹ̀wò ẹ máa wò ó pé tutù bíi ti báwo àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n máa ní pé àwọn ò lè fẹ́ ọkùnrin tó jẹ́ pé sọba jẹ àwọn àwọn obìnrin yẹn fúnra wọn tó bá ní pé ẹn bébì mi nǹkan tí mo fẹ́ ká ṣe lélẹ̀ ẹn gbogbo ẹ̀ ló ń sọ pé ẹn ẹn ẹn gbogbo ẹ̀ ṣáà ló ń sọ ẹn sí pé kó tiẹ̀ yóò padà kó ní pé rárá kó dá sí rọ́ọ̀fù fún wọn àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n ní pé àwọn ò lè fẹ́ rọ ọkùnrin bẹ́ẹ̀ tó yẹ pé gbogbo àtọ́ bá ní pé ilé nìkan ṣe ìgbà yẹn náà gbé nǹkan tó máa mórílé náà yẹn kò ní yóò ń padà kò tiẹ̀ ní bá wọn fa wàhálà àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọn ò lè fẹ́ ọkùnrin tí òun náà wọn wọ́n máa ń nígbàgbọ́ yẹn pé tọkùnrin ò bá náà wọn tí ò bá gbá wọn létí pé kò nífẹ̀ẹ́ wọn ni torí pé ó ṣe kí ni ó jẹ́ èèyàn kan tó tutù ó dẹ̀ yí sọ́dọ̀ ọkùnrin náà tó jẹ́ pé ó ní àwọn obìnrin kan tí wọ́n lè fẹ́ àwọn obìnrin tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n pípé pípé ni obìnrin tó yẹ pé tó bá wá sílé wọn á túnú lè ṣe á ṣe gbogbo ẹ̀ tí bọ̀bọ̀ yẹn bá tẹ̀ lọ ṣe nǹkan burúkú ń ta ó ṣe ránù bóyá ó ó bóbìnrin mi lọ àbó ká ẹ pẹ̀lú obìnrin mi wàá tún lò gbójú fún á tún padà wá bẹ́ẹ̀ àwọn ọkùnrin kan tún wà tó yẹ pé wọn ò lè fẹ́ràn obìnrin bẹ́ẹ̀ àwọn obìnrin tó yẹ pé ó lè lọ́ọ̀kà aṣọ mọ́ wọn lọ́rùn ẹ máa wọ́n pé kí ni mo sọ bẹ́ẹ̀ ni nínú àwọn ìwádìí àtàwọn tí mo tún ní àǹfààní àti rí mo rí pé àwọn kan tún wà tó yẹ pé ìrìn àjò ìfẹ́ tí wọn ọ̀tọ̀ ni àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bí ó ṣe ń gbá lórí wọn gbígbóná táwọn kan bá gbé wá àwọn yẹn á dá padà fún wọn irú èèyàn bẹ́ẹ̀ ń lọ ló ń fẹ́ àmọ́ wá wò ó pé ṣé ohun burúkú ni téèyàn bá wa tutù nínú ìrìn àjò ìfẹ́ kò ń ṣe ohun burúkú àwọn kan wà tó jẹ́ pé kò sí àní àní kò sí wọ́n ní wọ́n pé bí wà wọ́n ṣe rí látìlẹ̀ nìyẹn ẹ̀ bẹ́ẹ̀ ni tí o bá dẹ̀ wá ní olólùfẹ́ ẹ̀kọ́ tó lanu tó sọ pé ẹ ó ti tutù jù fún mi ó ti ṣe gbá kan á jẹ́ pé kò ń ṣe onítìẹ̀ ọlọ́run á pèsè onítìẹ̀ fún ẹ nítorí mi ìmọ̀ nǹkan tí èèyàn tún ń wá nínú ìrìn àjò ìfẹ́ tó yẹ pé olólùfẹ́ obìnrin ó rí ní pípé àbí olólùfẹ́ ọkùnrin ó rí pípé gbogbo ohun tó bá fẹ́ ló ń ṣe kò sí ohun tó fi jẹ́ ń yà bó bèrè gbá á ṣe bó bèrè àwo kó tiẹ̀ tún mú àmọ̀ràn wá á ní pé ẹ ṣùgbọ́n àwọn alágídí àwọn tó jẹ́ pé olórí kankankan ìyẹn ni wọ́n nífẹ̀ẹ́ ẹ wọ́n ní pé ohun tí ẹlòmíì fẹ́ràn òun ni èèwọ̀ ti ẹlòmíì so bó ṣe rí lọ́dọ̀ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ tó bá wá bára ẹni rò pò báyìí tó mọ̀ pé ẹni tó ń fẹ́ bóyá ó sú ẹ nítorí pé kí ni ó ti tutù jù èmi á sọ pé kò yá rò ó dáadáa nítorí àwọn kan wà tó yẹ pé wọ́n ń dúró de kókò fílẹ̀ báyìí kọ́ dẹ̀ rábá fún ẹni ẹ bẹ́ẹ̀ ni kó kọ̀ fílẹ̀ kọ́ lábá fún ẹ tó bá dẹ̀ pé obìnrin náà ní ẹ̀wọ̀n pé ọkùnrin yẹn ó ti ṣe kíní ó ti tutù jù ó rí ìgbà tó bá pàdé èyí tó jẹ́ pé gbàsgbòs kó lójú ẹ̀ kó ya ìyẹn ló fẹ́ àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni bọ́ọ̀lọ́ ò ṣe kọ́ tí wọ́n ní ẹ̀ pé èèyàn tó le lọ́mọ̀ ń pó lè mú wọn ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ èèyàn tútù àwa ní pé kó wá torí ẹ̀kọ́ wá bẹ̀rẹ̀ sí máa hùwà kúwà kó máa hùwà gbígbóná ìwà líle nítorí pé wọ́n ní pé ẹ̀ ó ti tutù jù ìwà ẹni ọlọ́run máa pèsè egungun ìyá tiẹ̀ á pèsè ẹ̀ fún ẹ. ẹ bẹ́ẹ̀ ni mi ò ní ní àǹfààní àti sọ jù báyìí lọ lórí àkòrí ráńpẹ́ yẹn lẹ́yìn tẹ́sí wàá gbọ́ ilé ẹ jẹ́ ká lọ gbọ́ èjìká mi láti ẹnu arábìnrin kan tó ń múlẹ̀ ó gborúkọ ẹ̀ ní dénìkẹ́ ó yá ìwọ lè jìká mi tí ò jẹ́ ká aṣọ tó jábọ̀ náà ẹ jẹ́ ká lọ gbọ́ èjìká láti ẹnu dénìkẹ́ ẹ káàbọ̀ padà yìí tèmi nílé lórí ètò wa ètò Miliki Express òun náà ni a ṣì wà lórí abala tí mo sún kan náà ni abala ti celebrity gist ó yá kí ló ṣẹlẹ̀ gangan kí ni mo tún gbéde kí ni mo tún lọ wáríwá ibi tí mo ti ń wà kájẹ́jẹ́ mi mo bá bọ́ sórí ẹ̀rọ ayélujára ibẹ̀ ni mo ti rí ẹ̀gbọ́n Davido Adéwálé Adélékè ìyẹn aláṣẹ ti HKN Gang ẹ̀ ó nígbàtígbà tóun ti fi aya ẹ̀ ń pé ayọ̀ òun ó ti lé méjì ó ti lé mẹ́ta sí ń pé ó kọjá bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tí òun dáwọ́lé gbogbo àwọn nǹkan gbogbo ẹ̀kọ́ ń bí ayọ̀ wá sí ayọ̀ lọ́tún ayọ̀ lósì ń pé ìyàwó tóun fẹ́ yìí oríire ńlá òun ni ó bá pàdé ìyẹn ilé ìlú jáde láti ẹnu adéwálé adélékè ìyẹn ẹ̀gbọ́n davido ètò dẹ̀ ṣe kejì tí mo ní àǹfààní àti rí ẹ adésù àyẹ̀wò àtọ́mi ó ṣayẹyọ ayẹyẹ ọjọ́ bí ẹ̀ rápẹ̀ kò ń ṣe lóní ńlá o ṣùgbọ́n àwa ní àǹfààní àti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀hàn pé that's after us the lakadu èmi náà ní àǹfààní àti wà ń bẹ̀ bó ti yẹ pé mi síbẹ̀ ti ara bò mo wà ń bẹ̀ nípa ti ẹ̀mí ìyẹn ayẹyẹ ọjọ́ bíi ti adésù àyẹ̀wò àtọ́mi wọn àti ọkọ ẹ̀ Banky W ibi tó ti wá ń fi ìfẹ́ hàn síra wọn tó ń wúra wọn lójú ibẹ̀ ni mo ti mo rí àwòrán yẹn lórí ẹ̀rọ ayélujára ayẹyẹ ọjọ́ ìbí tó dẹ̀ ṣe yìí kò ní jẹ́ àṣemọ́ a fifty a hundred two hundred láṣẹ elédùà lẹ́yìn tá a ti wá gbọ́ ilé ìpele àkọ́kọ́ ti celebrity gist ó yá oorun láfẹ́ lọ jó sí ẹ jẹ́ ká lọ gbọ́ reason with me láti ẹnu rude boy ẹ káàbọ̀ yín tèmi nílé lórí ètò wa Miliki Express òun náà ni Express pẹ̀sẹ̀ náà yẹn la ṣì wà tọ́tù la gbẹ́sẹ̀ lé báyìí ẹ̀yìn kò tí ì sí àǹfààní fún break lórí abala tí mo sún kọ̀ ọ̀hún náà ni abala tí màá ti bá yẹn sọ̀rọ̀ nípa àwọn ohun tí ìbáṣepọ̀ ìfẹ́ wa nílò láti máa lọ ní mẹ̀lọmẹ̀lọ láìsí ìjà láìsí wàhálà pẹ̀lú àlàáfíà kí ni àwọn tí mo dẹ̀ fẹ́ kalẹ̀ fún yín èyí tó ṣe àkọ́kọ́ òun náà ni ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fúnra yín èyí tó lóyìnbó pè ní respect ẹ gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fúnra yín lóòrèkóòrè kódà bó jẹ́ níta ni o bó jẹ́ nínú ilé bóyá láàrin ọ̀rẹ́ àbí láàrin ẹbí ẹ gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fúnra yín nítorí bẹ́ẹ̀ bá ṣe bọ̀wọ̀ fúnra yín làwọn èèyàn náà ṣe máa bá yín gbé olólùfẹ́ yín obìnrin tó jẹ́ bí obìnrin tó bọ̀wọ̀ fún olólùfẹ́ ọkùnrin ìjọba ò lè ṣe káwọn ọ̀rẹ́ ẹ̀ bá ẹ gbé wọ́n á sọ di ohun ìgbásẹ̀ ni ìgbékùgbé òun ni wọ́n máa gbé èyí tó ṣe ìkíní nìyẹn èyí tó jẹ́ ìkejì òun náà ni ìtọ́sọ́nà tó péye tí olóyìnbó pè ní discipline ẹ gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ọkùnrin ó tẹ̀ ṣe kókó fún ẹ o gbọ́dọ̀ ní ìtọ́sọ́nà tó péye báyìí ló ṣe fẹ́ nǹkan ẹ̀ báyìí dẹ̀ ẹ bó ṣe pẹ̀lú bóyá jẹ́ olólùfẹ́ obìnrin ẹ lè jọ gbé yẹ̀ wò ṣùgbọ́n o gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ ẹ pé tó bá sọ báyìí o gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀ má torí ẹ̀ gbó bóyá oṣù yòóyì ìfẹ́ máa mì í rárá nǹkan téèyàn fi jẹ́ ọkùnrin òun nìyẹn gẹ́gẹ́ bí obìnrin náà ìyẹn náà gbọ́dọ̀ ní ìtọ́sọ́nà tó péye àwọn obìnrin kan wà tó jẹ́ pé tí àwọn tí ọkùnrin kan bá pè wọ́n ẹ i want to mo bẹ́ẹ̀ mo fẹ́ ní lọ́ọ̀chì pẹ̀lú yín àbí kinní kan ní fún ìgbà àkọ́kọ́ bí ẹ ríra bí àná pè wọ́n lé ní rárá àwọn ò lè fààyè gbà kódà bóyá kó tó lè rí irú àwọn èrè bẹ́ẹ̀ pé bóyá lẹ́yìn bíi oṣù bíi mẹ́fà ló ti wà lórí ẹ̀ ó ṣe wá wò pé kí ló tiẹ̀ fẹ́ sọ gan-an àwọn kan nìyẹn ìtọ́sọ́nà tí wọ́n nìyẹn bó bá bó ṣe rí lọ́dọ̀ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ yìí gbọ́dọ̀ ní ìtọ́sọ́nà tó péye nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ èyí tó jẹ́ ìkẹta ẹ gbọ́dọ̀ ní ìfọkàntán bẹ́ẹ̀ ni ìyẹn honesty ẹ gbọ́dọ̀ máa fi hàn ara yín bí mo ṣe rí rèé o bí mo ṣe rí rèé o mò ń jáde lọ mò ń jáde lọ síbí báyìí o mò ń ṣe gbá o nǹkan tí mò ń ṣe lọ́wọ́ lélẹ̀ mò ń ṣàwo nǹkan tí mò ń ṣe lọ́wọ́ lélẹ̀ kò ṣe pé kọ́ wá polólùfẹ́ obìnrin pé ah mo máa rí boyfriend ẹ̀ bí báyìí kó má tiẹ̀ lè gbèrí ẹ̀ jẹ́ pé ah irọ́ irọ́ irọ́ olólùfẹ́ mi kọ́ lè rí sẹ́yẹ̀ rárá sẹ́yẹ̀ àní mi tiẹ̀ fẹ́ gbọ́ kódà mi ò wá gan nítorí ṣùgbọ́n tó bá ti jẹ́ pé wọ́n kàn sọ lásán kó tiẹ̀ jẹ́ pé kò síbẹ̀ lóòótọ́ ah ó ti gbà ah mo nǹkan tó lè ṣe ni nítorí ò ní ẹ kò sí ìfọkàntán tó péye láàrin ẹ̀yin méjèèjì èyí tó dẹ̀ kásẹ̀ gbogbo ẹ̀ ń lẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ ní trust ẹ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ lè ní ìgbẹ́kẹ̀lé inú ara yín ẹ gbọ́dọ̀ ní trust yẹn ó gbọ́dọ̀ strong nítorí ìyẹn gangan ló so okùn ìbáṣepọ̀ ìfẹ́ yín òun ló so oró láìsí yẹn kò sí nǹkan kò sí nǹkan kan bí ìfẹ́ láìsí yẹn kò sí kankan bí ìfẹ́ kò sí kankan tẹ́jọ́ ṣe pọ̀ ẹ gbọ́dọ̀ ní ẹ ó gbọ́dọ̀ le dáadáa ìfọkàntán yẹn ẹ gbọ́dọ̀ ní àgbẹ̀kẹ̀lé inú ara yín trust yẹn ó gbọ́dọ̀ múnádóko ẹ ìyẹn lọ́ máa ní kó tẹ̀ jẹ́ pé ọkọ ẹ̀ àbí olólùfẹ́ ọkùnrin ó ń ṣèranù lọ́wọ́lọ́wọ́ kọ́ san kọ́ pè ẹ́ gbà ó ń ṣèranù lọ́wọ́ rárá ni pé rárá nítorí pé kí ni ó ti pinlẹ̀ ìgbẹ́kẹ̀lé yẹn ó ti pinlẹ̀ dáadáa láti rẹ̀ ó lè wá délé òótọ́ kó wá rí àwọ̀ kọ̀ọ̀kan kó wá rí pé ah tó ṣerú nǹkan báyìí kó ṣerú tó ṣerú nǹkan báyìí tó ṣerú nǹkan báyìí kó wá fi ọgbọ́n wo kó wọ́rọ̀ lẹ́nu ẹ̀ wò ìyẹn wà ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé ẹ àgbẹ́kẹ̀lé inú ara yín èyí tó péye ohun tí mo ní àǹfààní àti sọ lórí abala ti eléyìí lélẹ̀ lẹ́yìn tẹ̀sán wá gbọ́ eléyìí ẹ jẹ́ ká lọ gbọ́ on the low láti ẹnu Burna Boy ó yá on the low ẹ yébà on the low ẹ jẹ́ ká lọ gbọ́ on the low láti ẹnu Burna Boy ẹ káàbọ̀ ẹ̀yin tèmi lórí abala tó kásẹ̀ ètò yìí ńlẹ̀ òun náà ni àwàyí ohun àkàjẹrọpẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀npọ̀nà fún òun ni ò jẹ́ lórí abala tó kásẹ̀ ńlẹ̀ òun náà ni máa ní ọ̀rọ̀ àmọ̀ràn tí màá gbà yín lórí àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí pé ṣé ohun tó burú ni tí èèyàn bá tutù nínú ìrìnàjò ìbáṣepọ̀ ìfẹ́ ìwọ tó tutù ìwà ẹni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin bó tutù wá gbìyànjú àti ní ohun kan tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ fi ìyà ẹ sọ́tọ̀ pé iṣẹ́ ẹ gẹ́gẹ́ bí ọkùnrin ó gbọ́dọ̀ máa ṣe ó gbọ́dọ̀ ní ohun kan ẹyọ kan nítorí yàtọ̀ sí pé èèyàn wà nínú èèyàn wà nínú ìrìnàjò ìbáṣepọ̀ ìfẹ́ tó bá ti di pé ó ti ń di lọ́kọ láya ètò ti lé tó ti ń di pé kò ń ṣe ìwà àtìyàwó ẹ̀ nìkan ẹ ti ní ọmọ ẹ ti ní ẹbí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ lọ́tún lọ́sì báwo ló ṣe máa lè báwo ló ṣe máa lè handle ẹ̀ báwo ló ṣe máa lè ṣe àárín yẹn tó dẹ̀ yẹ pé wàá ṣe wàá o lè di ẹbí mú o lè tó ilé ilé gbọ́dọ̀ lọ bó ṣe yẹ kó lọ kò ṣe pé àádẹ́sẹ̀ máa dúró kí mọ́mì dé gẹ́gẹ́ bí ọkùnrin àwọn nǹkan kan wà ó lè má ní agbára láti pariwo ṣùgbọ́n sórí action nígbà mi ó ń rìn jìnnà ó ń rìn jìnnà gbìyànjú àti ṣiṣẹ́ lè gẹ́gẹ́ bí ọkùnrin àní pé kó wá di onígbónára ọ àbí onílùlù ẹlẹ́ṣẹ̀ rárá ìyẹn kọ́ la sọ o gẹ́gẹ́ bí ọkùnrin wá àyè kókó ṣe àyè yẹn tó jẹ́ pé àwọn èèyàn máa fi mọ̀ pé hmm, ọkùnrin lélẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin tó bá ní pé ó pé jù hmm, àsìkò tí tó ń pé bóyá o pàdé ẹni tí ọlọ́run yàn fún ẹ̀yìn egungun ìyá tiẹ̀ lásìkò ẹ bá tó ẹni tó máa gbà ẹ́ pẹ̀lú bó ṣe pé yẹn ẹni á gbà ẹ́ ẹ má wàá torí ẹ̀ kó wá máa ro kó máa banújẹ́ ọkàn kó máa wò ó pé ṣé ọlọ́run nífẹ̀ẹ́ mi àbí kinní kan ṣé rẹwà tó wó rẹwà kódà bí mo ṣe ń wẹ̀ ó rẹwà ju ẹwà gan lọ fúnra rẹ̀ ẹwà wà ń bẹ̀ ṣùgbọ́n àsìkò tí ì tó bóyá kò pàdé o bóyá ọ̀dẹ̀ tí wọ́n á rí olólùfẹ́ ẹni tí ọlọ́run yàn mọ́ ẹ ṣùgbọ́n ẹ̀ tí ní àǹfààní àti sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run a ni a ṣe lásìkò títí ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí animalism báyìí lọ lórí ètò ti èyí fún ìtẹ́fẹ́ gbé ọjà ń wá fún ìpolówó ẹgbọ́jà ìwà mo ti máa ń tẹ̀mọ́ ilé tí kò sí nǹkan náà tẹ̀yìn jókòó ṣe gbogbo ìgbà ní nọ́mbà wa ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kẹ́kọ̀ọ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́kàn sí wa á dẹ̀ dá yín lóhùn àbí ẹni ṣíṣe ẹ fẹ́ ká ṣàfihàn ẹ kàn sí wa bá ṣe máa débẹ̀ ẹ̀yẹn má wọ̀rí a máa débẹ̀ a máa kò sí nǹkan náà tí ẹ fẹ́ ṣe polówó olórin ní adẹ́rìn pòṣónú ó fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ni a ní má rí jù báyìí lọ tẹ́ bá dẹ̀ fẹ́ tẹ̀lé wa lórí àwọn social media platform wa lórí website wa www.orisun.tv tó bá dẹ̀ pé orí facebook at orisun tv lórí twitter at orisun tv lórí instagram at orisun tv tó bá dẹ̀ yẹ pé mi ọmọ iná lẹ́fẹ́ tẹ̀lé lórí facebook ogunkoya ayọ̀dèjì samuel lórí instagram ayọ̀dèjì official káwá fire àti ayọ̀ káfí pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ní wọn máa fi ń dágbére báyìí ẹ jẹ́ láti ẹnu nice bẹ́ẹ̀